ohun tí a ṣàlàyé lábẹ́ ẹ̀gbẹ́ yìí òun ni ìgbàgbọ́ àwọn ìṣáájú nípa ohun tó ní í ṣe pẹ̀lú rírí ọlọ́run ọba sójú àbí rírí ànábì sallallahu alaihi wasallam sójú sábà a sọ fún wa wípé ẹnu àwọn apá sínú náà kò lórí pé ẹnìkan ò ní yí ọlọ́run ọba sójú nílé ayé bí torí ẹ ṣùgbọ́n tó bá sọ pé òun sójú òun rí ọlọ́run ọba wọn ló kù ọ ni ká má gbàgbọ́ ìṣòrí ni pẹ̀lú. ṣùgbọ́n ní áhùrọ̀ lẹ́yìn tá a bá kú ẹnu wọn kò bákan náà wípé gbogbo ẹni tó bá jẹ́ ọmọ àlùjẹ́nà tó jẹ́ mùsùlùmí tó wà àlùjẹ́nà ògbóngbó àdùn tọ́mọ àlùjẹ́nà máa mọ̀ náà ní ìjọ tí wọ́n bá rí ọlọ́run ọba sójú gbogbo ọmọ àlùjẹ́nà sì ló máa rí ọlọ́run ọba sójú. ẹ wá rí nípa tí àmẹ́bí sọ́dọ̀ láàbọ̀ àlẹ́kùsọ́lá wọ́n ní gbogbo ẹni bá bá láàrin àmẹ́bí sọ́dọ̀ láàbọ̀ pípé aṣáájú ẹ̀dá ní òun náà orí yálà onítọ̀ ń mọ òun rí tẹ́lẹ̀ ní àbójẹ́ni tí ò mọ òun rí ká má sọ pé ẹni tó bá dàgbà ní zamani wa yìí fún ìlànà bíi pé rọ́lù pa tó bá òun ti dá bá nàbí ìṣòrí mọ́ aṣàlàyé fún wa pé Abdullahi náà bá rọ̀bí ẹ̀ lánàá tó jẹ́ kan náà sàhábà nẹ́bí nígbà tọkùnrin kan sọ fún pé òun rí àǹtẹ́bí ṣubú wọ́n ní òbílẹ̀ ní fífílì ààrẹ ṣàpèjúwe nǹkan lórí ìgbà tó wá júwe lápòjúwe tó jọ ti alhassan ọmọ ìyá wa Fatima Ibn Abbas bẹ́ẹ̀ ni ànábì náà kò rí tó ń ti tó ń tọ̀ wọ́n ò rí ànábì kò rí tó ẹni bá lálàá tó kó ń rí ànábì kò rí wọ́n ní òní láìsí ṣùgbọ́n nǹkan tá a fẹ́ béèrè ni pé lórí ànábì kò rí yẹn kí ló yẹ kó túmọ̀ ó yẹ kó máa jẹ́ ìlú òògùn tó ní torí pé pẹ̀lú òògùn ọlọ́run bóun ṣe rí láyé òun á bá kàdúrà kẹyàmà òun á sì dẹ́kun náà àwọn lẹ́yìn kó túbọ̀ múra sí iṣẹ́ ìṣiṣẹ́ ìróògùn ló túmọ̀ sí. sábàwá rẹ tó wá rí àlejò tó wá jáde tó ní nípa pé òun bá àlejò sojú àlejò tó ti fóun ní òfin tuntun tí ò nínú tó fi sílẹ̀ fún wa kó tó papòdà àmì ìgbàlọ́wẹ̀. bẹ́ẹ̀ náà ni tó bá wá pa ìkún náà mo fi ká tó mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ìgbà lọ́wọ́ mi ṣùgbọ́n tó bá jẹ́ pé kan nínú àwọn nǹkan tí aṣáájú ẹ̀dá ti fi tẹ́lẹ̀ ni àlàkùntọ̀ ńlá ló wá ń rọ̀ ọ́ pé kó ìrírí ànábì lójú àwa tí ó ń tọ̀ nígbà pé kó sọ́ra fún a sọ pé dáadáa nìyẹn sọkòtò bẹ́ẹ̀ lọ à ń ṣe àlàyé yìí torí pé nínú àwọn tí wọ́n máa ń pera wọn ní súnfí a rí ọ̀pọ̀ ni tí máa parọ́ pòwò rí ànábì ó sì fi nǹkan tuntun kan léwu lọ́wọ́ irú ẹ̀ ni ẹ máa ń gbọ́ táwọn afa máa ń sọ wípé àwọn tí ń tako dídòkò ṣe àzíkìrì táwọn kan máa ń ṣe tí wọ́n máa ń pè ní àzíkìrì Tìjàníyà torí pé ẹni jẹ́ àgbà afa fáwọn Tìjàníyà yìí ó ní àwọn nǹkan tí òun ti ń kọ́ wọn àwọn gbólóhùn tó ń fi lé wọn lẹ́nu yẹn òun ní aṣáájú ẹ̀dá ló ti kọ́ òun òun tí ẹ̀tọ́ kójú àlásán ni ó lóun rí ní fèkèkèrè tí yẹn tún burú ju pé ẹ̀tọ́ kóun lójú àlá lọ. wọ́n tún wá sọ pé àwọn àdúgbò wọ̀nyí wọ́n pàtàkì wọ́n ní ìlú kéyìn oṣù kíkó wọn ní lọ. so tó bá jẹ́ pé òótọ́ ló sọ bẹ́ẹ̀ wọ́n mọ kéwú ẹ̀ tó kọ tíra jọ̀wá yóò máa ní ṣe títí sọ́dọ̀ àfẹ́ yóò máa túmọ̀ sí pé ó kéré jù olùdíjà ohun tó súnmọ́ jù ní pé ó jẹ́ kíkọ́ torí náà à ń kí wọn bọ̀ pé ẹnikẹ́ni bá lọ́wọ́ bá nàbí sojú kò ní í mú òfin òfin tuntun kan wá tó yàtọ̀ sí ìtàn ìfijíṣẹ́ torí pé ọlọ́wọ́ bá ti jẹ́rìí pé ojúṣe pé àwọn eléyìí àwọn náà ní ohun táwọn apá àṣáájú tí wọ́n bí sọ́kàn tí wọ́n sì fẹ́ kó wà lórí ẹ̀mí tiwa náà. lẹ́yìn eléyìí máa àgbàgbàhárí ó wá bọ́ sí abala tuntun ó ní wọ́n tí kẹ́kẹ́ sí láàyè tabaraka wa ta'ala bídà á ó ní mímọ́ ronú nípa ọlọ́run ọba àdádáálẹ̀ لقول رسول الله صلى الله عليه وسلم تفكروا في الخلق ولا تفكروا في الله nítorí ọ̀rọ̀ náà Ànábì sallallahu alaihi wasallam sọ báyìí pé ẹ máa ronú nípa àwọn tọ́lọ́mù ọba dání ẹ má máa ronú nípa ọlọ́mù ọba fún ẹ kí ni tìmọ̀ ọ̀rọ̀ yìí. ìgbà tó ní ní máa ronú nípa ọlọ́mù ọba àdádálẹ̀ ẹ̀sìn abùkátà àlàyé irú ọba ní dáadáa irú èrò wọ́n ní ká bá ń nípa tó wa àrònú kan ẹ̀ẹ́dẹ́gbẹ̀wé àrònú tó kò jẹ wá nìkan kan níbi jẹ téèyàn máa ń jẹ ẹlòmíì ní ẹ̀kọ́ káàfin sọ pé tó o bá fẹ̀tọ́ mi lé mi lọ́wọ́ ṣàbùkù sí mi ọlọ́run ò jẹ ní kẹ́ni lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ó ní ká ṣe àwọn nǹkan kan tá a bá ṣe wọ́n òun á tún san wá lẹ́sàn-án tó jẹ́ pé tó bá wù ú ó lè pàṣẹ ká ṣe wọ́n tí ó sì ní fún alẹ́ kan kò sì sẹ́ni tó máa mú sí i àwa ni a ah, ọba tó dùn sí màá ní àlọ́ ó dá wa sílé ayé ó ń fún wa lóúnjẹ jẹ ó ń fún wa lómi mu sílẹ̀ bá sú oníkáró oorun sùn tó bá tún wá ju aláàárọ̀ oníkáwá sí wọn àṣùbà ìṣẹ́jú bíi mélòó kan péré tó bá ti sálámà ká gbàgbé káràkátà wa lọ aláìmoore tọ́lọ́wọ́n ọba nìkan lè fi kírun kéèyàn bá ń wò báyìí á jẹ́ kéèyàn mọ pàtàkì kéèyàn fún ọlọ́wọ́n ọba ní ẹ̀tọ́ ẹ̀ ẹlòmíì èyí táwa ronú kàn yìí òun ò ronú pa ẹ̀ nǹkan kan tó kó sórí ẹ̀mí ni pé àwọn ẹgbẹ́ òun ti kọ́lé òun ò tí kọ́ gbogbo tí ó bá gbàgbọ́ wò èyí táwọn lò yìí à ń ronú nípa ọlọ́run ọba yìí irú yẹn kọ́ ni wọ́n ní kò dáa ká ronú nípa ọlọ́run ká sì mọ ojúṣe wa sọ́lọ́run ká sì mọ ẹ̀tọ́ ọlọ́run lórí wa dáadáa nìyẹn èyí tí wọ́n ló jẹ́ èèwọ̀ káàmẹ́bí kí wàá ń lọ ẹ̀ òun ni ká fẹ́ ronú nípa pàápàá ọlọ́run wọ́n pèjúwe bàbá tèmi ló bí mi bàbá bàbá mi ló bí bàbá mi bàbá bàbá ńlá ló ju bàbá ńlá náà kéèyàn wá ní ta ni bàbá ọlọ́run náà tọ́lọ́hùn bá ní bàbá báwo ló ṣe lè jẹ́ pé òun kàn dédé dá wà nóò kò sọ́lọ́hùn òjàre ní máa ronú báyìí nípa pàápàá ọlọ́run ànábì sọ́lọ́lá àdúrà ó kì wá ń lọ wípé kì í ní àbájáde rere kì í ní rìsọ́ọ̀tì òun làwọn táǹkì òbí philosophers àwọn tí máa sọ pé àwọn ń ṣe àṣàrò nípa ọlọ́run tí wọn ò wá fi mọ níbọ́lọ́wọ́ bá ṣe ní kọ́mọ ànábì ádámù òun lè ṣe mọ nígbà tí ọlọ́run bá ní kí làákà ìwà ò lè gbé kí ni tọ́lọ́run bá ní kí làákà ìwà ò lè gbé tá a bá kọjá lórí pákó tá a rí jẹ màlúù ṣé màlúù gbàgbẹ́ kọjá bí ò gbàgbẹ́ kọjá dájúdájú màlúù gbàgbẹ́ kọjá bá àti ẹ̀rí sójú. Aha, irú yẹn làákà ka tó táwọn náà ayé ayé tó táwọn ìyá wa bí wa táàtì ìléyìn ọyàn wà nígbà àyà àyà tá máa bà tó wà ni bá a ṣe sọ pé pé kan kọjá tí àwọn ọmọ tí ò tí ìléyìn ń fà ó jẹ́rìí sí pé ẹnìkan ti múra kí ní sílẹ̀ àbí táwa ló ń tọ̀ kì í ṣe ìyá wa torí wọn ìyá wa náà òun náà bá ń bẹ̀rẹ̀ irú eléyìí làákà iwájú ẹ láti fi hàn pé ẹnìkan ń bẹ bá àṣẹ rẹ sójú ṣùgbọ́n àwọn sáǹkì yìí fìlọ́sọ́fà yìí wọ́n ní kò mọ́ níbẹ̀ o wọ́n láwọn á tú palẹ̀ káwọn mọ òun gangan gangan báwo lòun gan ṣe bẹ̀rẹ̀ sí ní máa bẹ eléyìí lè yà nínú rẹ̀ sòmí máa ronú nípa pàápàá ọlọ́run tó kọjá ní síláàkà ọmọ ànábì ádámà lè gbé òjíṣẹ́ ọlọ́run bá ti wà ń lọ nípa ẹ̀ ó ní ẹ má jẹ́ kí ìyẹn ó gba ẹ̀mí nìyí ẹ tara ohun tó dá dóhùn ọba dẹ́dàmọ́ àbí mímọ ronú nípa àwọn orúkọ ọlọ́run àbáwọn ìròyìn ọlọ́run léyìí tó kọjá ohun tí ọlọ́run bá fún ẹ̀dá ní agbára làákàyè láti lè gbé níjọ́ tí táà tún kọ́ wa pé ká máa jí ṣe náfílà òru anítòrò ti dá sí mẹ́ta kíkìn lọ ìpín lọ ọlọ́run wa ń sọ̀kalẹ̀ wá sí sọ́mọ̀ ọ̀tayé nípín kẹta pé ẹ̀yin ta ló tọrọ àforíjì ta ló bùkátà kí n tó wálé lọ́wọ́ ẹlòmíì ó máa wá sùnmọ̀ pé báwo ló ṣe ń sọ̀kalẹ̀ wá náà òun fẹ́ béèrè àlàyé bó ṣe ń sọ̀kalẹ̀ yẹn ó dóhùn lójú pé kì í ṣe ẹlòmíì ló ń gùn wá kì í ṣe ẹlòmíì kí ni tó ń gùn wá irú wọn yẹn là á ka ìwà òkúre so iṣẹ́ ńlá sọ́lọ́lá àdìsọ́lá ó kì wá ń lọ wípé ní máa fẹ́ ṣe ohun táwa rò pé ó máa jẹ́ àròjinlẹ̀ nípa pàápàá ọlọ́run àbáwọn ìròyìn ọlọ́run àbáwọn orúkọ ọlọ́run tí làákà ìwà òwe tó lè fẹ́ mú ayapa sí bóun ṣe ìjíṣẹ́ ọlọ́run ọba fún wa onírara oníṣùgbọ́n ẹ̀rọmú nípa àwọn ẹ̀dá ọlọ́run láti fi dá ọlọ́run bá wọn. ó ní bàbá harí fa ilẹ̀ fíkìrẹ́tẹ̀tẹ̀ rọ̀bì dákùdákù ṣàkóso ìkọlù. ó ní nítorí pé tẹ́ bá ti tayọ ààrẹ yìí sọ́lọ́wọ́n ọba tẹ́ bá ń rí èyí tó máa kù ní pé òròyìn òyìn máa gba orí ẹ̀sìn ní doubt doubt máa gba orí ẹ̀sìn ní nígbà tó ní tó bá ti mọ̀ta ló dáwọ̀ òní sí o túmọ̀ sí pé gbogbo bó tilẹ̀ gbogbo fẹ́ ṣèwádìí tó o ní ìjọ kan wá lọ ṣe alábàápàdé pé yẹ kò sí wá mọ̀ta ló dáa torí pé ẹnikẹ́ni ò dáa onítò bá mọ ìgbà tó ń bẹ̀rẹ̀ sí ní dẹ o ní sí o ní kò ní fi ìjọ kan mọ̀gbà tó bẹ̀rẹ̀ sí ní bẹ torí pé díẹ̀ kò ní bẹ̀rẹ̀ òun tá à ń pè ní gbàgbọ́n kò sí òun ló ṣe ẹ̀dá nǹkan tá à ń pè ní ìgbà sàmójì ní tẹ bá ń ronú pa ọlọ́run fún rẹ ẹ̀ sọnù ṣùgbọ́n tẹ bá ń ronú pa ohun tọ́lọ́run ọba dá ẹ̀ tààrọ̀ ẹ̀dá ọlọ́run ọba mọ̀ ẹ̀ tààrọ̀ ẹ̀dá ojúṣe ẹ̀dá ọlọ́run ẹ̀ sì mọ owó tó ṣe ní tọkọtìtọ́ náà eléyìí ni àlékún tí a fẹ́ fi kú yìí tí a ti kọ́ nípa àdìsọ́kàn àwọn ẹni ìṣáájú tó ta bá ń gbọ́ táwọn tí wọ́n kàwé tí wọ́n bá ní àwọn tí ò ní ohun tí wọ́n pè ní insight àròjinlẹ̀ àwọn ní máa rí fáa gbogbo ohun tó bá ti kọjá làákàyè wọn sí god god god pé àwọn táwọn jẹ́ onímọ̀ sáyẹ̀nsì àwọn kì í dárúkọ god àwọn kì í dárúkọ ọlọ́run torí pé ohun tí wọ́n ń pè ní god yìí àwọn ò rí ẹni sáyẹ̀nsì ohun bẹ láti jẹ́ táwọn tí ń ṣe ìṣirò ká máa mọ̀ pé ọ̀rọ̀ táwọn ẹbí sọ yìí òun ló ń ṣe mọ́ wọn lára ṣùgbọ́n àwọn tí wọ́n láwọn ò rí gọ́ọ̀dù fojú àwọn òsì nígbà yìí pé gọ́ọ̀dù ń bẹ yìí tí kan ní wọ́n bá délé ẹ̀ lẹ́yìn tó jáde ńlé láàárọ̀ tó tilẹ̀kùn lé ẹ̀ sílẹ̀ wá ṣú tó darí wọlé ó wá sílẹ̀kùn lé ẹ̀ ó rí i pé tẹlifíṣàn ò síbẹ̀ bẹ́ẹ̀dì ti tàbíà gbogbo fọ́nìṣọ̀ nílé wọn ti kó lọ pátápátá sílẹ̀ tó máa ṣe a pè ọlọ́pàá a ní wọ́n ìwé o tí wọ́n bá ní báwo ló ṣe wọ́n á ní definitely torí pé àwọn tó wà ní ilé yòó ní dédé rìn jáde fúnra wọn ẹ̀rí pé ohun táwọn ẹbí ní káfíńdọ́lọ̀ mọ̀ tó ń kọ́ ìbẹ̀rẹ̀ ń padà sí mi ó fi àìfẹ́rù nínú ilé mọ́mọ́ yìí pé ẹnìkan ṣe kéde ẹnìkan ti wọnú ilé tòun ti gbé kò rí oúnjẹ òun sójú ṣùgbọ́n tó bá di bí ká gbà fún ọlọ́run ọba onírara ò tún wò bá ti tójú òun ò bá gbọ́ ìdí eléyìí làwọn ti máa ń sọ pé ebi pé alihamudulilayi gbogbo orí ìlú la ti máa ń sọ pé èèyàn mú lọ́pọlọ bọ́lọ́wọ́ bá fi ọ̀nà mọ́ òun kó jọ ọlọ́run ra mọ́ àwọ̀ ara ẹni tí ò mú lọ́pọlọ tó torí pé ọlọ́run bá ṣe fayé ẹ̀mí ẹ̀ ọlọ́run fẹ́ ṣàánú ẹ̀ ó fẹ́ ṣe lóore ọ̀fẹ́ á jẹ́ kó lè dá ọlọ́run ra bẹ́ẹ̀ náà lọ́lọ́run tún wá fún wa ní ìṣípayé ẹ̀mí sódodo ẹ̀ jura wa lọ lẹ́yìn tá a dàmọ̀ tán ẹlòmíì ò kò bìkítà nípa pé tó bá tiẹ̀ ń bẹ kí ló torí ẹ̀ dàmọ̀ ṣèbí kò náà wọ́n bá wọn ṣayé bọ́n ṣe ń ṣayé ni ó wá ní kẹlòmíì tún lárò ìpìlẹ̀ pé ah, tó bá ń bẹ tí mo ti mọ̀ pé ó ń bẹ kí ló ní kí n wá ṣe ilé ayé ó ní kí n wá sí òun ni kí sì ló ń jẹ́ sí sìn gbogbo ta fẹ́ ṣe láyé pátápátá òun láti wà níbàámu tí bó bá ṣe lóun fẹ́ kò gbọ́dọ̀ tako bó bá ṣe lóun fẹ́ ògóńgó ìfẹ́tọ́lọ̀ máa ń ṣe fún ẹni ilé so ẹni tọ́lọ̀ bá ti wá ṣàánú tó gbà pé gbogbo ẹni kóun ti ṣe ẹ̀kọ́ lọ́rùn òun náà ló jẹ́ mùsùlùmí adúpẹ́ òde ọlọ́run bá lórí ẹni kọ̀ọ̀kan wà o kọ́lọ̀ ń ṣe àlékún ẹ̀kún wa kó wá ṣe wá ní mùsùlùmí tó pé ní ìmánì tó jẹ́ pé ìnílò òkè ìnílò wa a máa fi ronú báwo lọ́lọ́run ṣe fẹ́ báwo ni òkè fẹ́ ká ṣe ń tàǹtì ẹ jẹ́ ká gba ìbéèrè ìdúgbélé kan number one number two kódà pé ní ìbéèrè kan lẹ̀ ẹ máa ń létí ìbéèrè yẹn. wípé ṣé ìyàwó ilé tó ní ẹ̀sọ́ láti kó ẹ̀rọ jáde wípé ó pọ̀ mọ́ ọ sí pé. Ah, ah wọ́n ní ǹjẹ́ tọkùnrin kan bá sọ ìbéèrè ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ó lè má fún wa ní àǹfààní ìbéèrè tuntun lálẹ́ yìí wọ́n ní ǹjẹ́ kí ìyàwó ilé bá dédé kó ẹrù jáde sóun ló dédé kó ẹrù jáde ní àbọ̀kọ ló sọ fún fóun ti kọ. ọkọ ò sọ fún láyé tí fóun kọ. ó ń gbọ́ sí ọkọ àti ilé ẹ̀ ń sọ lórí. ọkọ ń bá màmá yẹn sọ̀rọ̀ ó wá ń sọ fún màmá wípé ìyàwó òun tí àwọn òun ti kọ́ ó kàn jókòó sílé o àsìkò ẹ̀ ló ti ṣòfò kò sì sọ fárábìnrin yẹn níjọ́ tó kọ̀ ọ́ àwọn wá ń béèrè wípé ṣé ń gbà fárábìnrin yẹn ti wá gbọ́ ṣé ṣẹ̀tọ́ fún un láti ohun tó yẹ kó ṣe ni pé kó béèrè pé ìjọ wo ló kọ òun kó mọ dé torí pé gbàrà bá ti kọ obìnrin la sọ kó bẹ̀rẹ̀ sí ní ka ọjọ́ a ṣe ìmọ́ra dókun a ṣe nǹkan oṣù kínní a ṣe ìmọ́ra dókun tí nǹkan oṣù mi bá ti wọlé akókòrò lé ọkùnrin yẹn so tí ò bá ọjọ́ tó kọ̀ gbọ̀ngbọ̀n kò ní í ṣe é ṣe fún láti mọ báwo ni ẹ ṣe òǹkà òpó yẹn ṣùgbọ́n mo pé pẹ́ṣọ̀ yín kì í ṣe bó ṣe máa ka ọjọ́ kan sí rọ́bẹ̀ pé ṣé kíkọ̀ tó lóun kọ́ yẹn tó bá nì bẹ́ẹ̀ àwọn àfáàlú bá nì a máa ń sọ kóbìnrin pa ọ̀ kó lè mọ bóun ṣe ta bẹ̀rẹ̀ ní ka ọjọ́ ṣùgbọ́n ní sọ́kùn Yorùbá sọ fún un tó bá kàn kọ́ pẹ̀lú pé ó pe gbólóhùn tí wọ́n ní ó ṣe ó ṣe ojúṣe ó jẹ́ ẹ̀tọ́ ọkùnrin láti fi kọ́ òun pé tọ̀nùdá kútùkì mo ti kọ́ arábìnrin tó bá jáde lẹ́nu ẹ̀ tó sì ní àníyàn nígbà tó ń pe gbólóhùn yẹn wípé òun gbà lérò pé òun fẹ́ fi kọ́ ni tó ti yé gbólóhùn yìí pẹ̀lú àmì yẹn ó ṣe arábìnrin yẹn ní ẹ̀fọ́ tọkùnrin yẹn dàgbà lórí pé òun fẹ́ fi kọ́ ni àìjẹ́ gbọ́ nígbà tó pè é kò túmọ̀ sí pé ìyàwó náà ṣe ṣúklẹ́à tàbá wá bóyè pé ah, wáì wọ́n nítorí pé ẹ̀tọ́ ọkùnrin ní fífẹ́ àbá ìfẹ́ obìnrin mọ́ òun ló yẹ ráìtì yẹn wọ́n ti ní sọ́kùnrin wá sọ fóun ti kọ́ obìnrin tóbìnrin bá ní kò kọ́ òun wọ́n ní tí kì í ṣe ẹ̀tọ́ ẹ̀rọ ń bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ọkùnrin ló yẹ ráìtì yẹn tó wá lóun ti kọ́ ojú kan náà ẹ̀dá kan tó clear ẹ̀ẹ́ ohun tó máa wá kù ni pé kóbìnrin yẹn tó kú jáde kó béèrè pé ìgbà wo ló ti kọ̀ ọ́n sẹ́yìn kó lè mọ iye tí wọ́n ti fi ọ̀dùn tó ṣẹ́kù náà nínú àkókò tó ṣẹ́kù yẹn tọkùnrin yẹn bá kó nǹkan tó sọ jẹ má lè dùn kọ̀ǹtínú tí ò bá kó jẹ títí tí nǹkan tó kẹta yẹn ti wáyé tó bá fẹ́ kò yẹ ó tún láti lọ so ìlú tuntun tó ti yé wa kí ẹnìyẹn tó tún lè jẹ́ ìyàwó fún un aláìmọ̀ kọ́kọ́ ní ẹwà tí ò mọ̀ yẹn lẹ́yìn tí wọ́n sọ fún nǹkan obìnrin ó lè jẹ́ lẹ́yìn oṣù mẹ́rin lẹ́yìn oṣù márùn-ún akọ̀tọ́lọ́ ti fọ náà ti forí ìdí wọ́n tún gbélé wọn lọ nìyẹn wẹ́rà arábìnrin ò jẹ́yàwó ọlọ́dọọdọ wọn ṣe ní ẹ̀sìn Islam ó gbà ká kẹ́kọ̀ọ́ nìkan. رقم ثلاثة الحمد لله أبو مجر كيلو تمدن ثاني كيلو كلهم فارق جواني الله بإذن الله تعالى سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أذان حديث الله azan ok azan ló Amen. Amin. Allah